والسلام على رسول الله وآله وصحبه ومن والاه أما بعد أدق الصلاة وبركاته عليك ìkíyàtì gẹ̀rẹ̀ kọlọba anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam pẹ̀lú gọ́ọ̀lọ́ ní òní a sọ̀rọ̀ lórí salatu alistismar a sọ àwọn kọ́ìdà rẹ̀ bí kọ́ìdà bí méjì àbí mẹ́ta pẹ̀lú gọ́ọ̀lọ́ a pẹ̀lú gọ́ọ̀lọ́ bí a ti wá ṣe ọ̀rọ̀ ní sọ̀látù jánásì ní ọlọ́run bọ́kọ̀ àmọ́ ṣe torí yóò gba àrọ́nú sí torí pé ọ̀pọ̀ díẹ̀ then àwọn atájọ́ máa kẹ́kọ̀ọ́ náà gbogbo ara tó ní hájà sí wípé ká mọ̀ ń parẹ́ dáadáa tó bá ti ṣe nígbà tí ó bá fi dọ̀la á ti ronú parẹ́ ọlọ́run bọ́kọ̀ àmọ́ ṣe náà ká tó wọn máa tẹ̀síwájú sọ̀látù al-istisqa wọ́n ní irun tá a máa ń kí nígbà tí ọ̀gbẹ̀lẹ̀ bá wà nígbà tó bá wà tí kò bá tójú ọ̀rọ̀ a láti fi tọrọ omi lọ́dọ̀ ọlọ́run bọ́ba tó lára ká ó ní àwọn ìdà kan tó súnmọ́ tábájú sọ àwọn ìdà yẹn àwọn akẹ́kọ̀ọ́ kan tó yẹ ká mẹ́nu bá ń ti yé wa kò ní ká rojọ́ púpọ̀ pẹ̀lú ọlọ́run kọ́ ìdà alákọ̀ọ́kọ́ alistisqa'u alistisqa'u ala jami'i wujuhihi sunnatun alistisqa'u ala jami'i wujuhihi sunnatun Ehm, eléyìí nǹkan méjì láàmù mẹ́ wàlẹ́kùn sára nǹkan méjì ẹ̀dàkùn nǹkan méjì láàmù ọ̀nà kọ́ ìdá yìí ẹjẹ́ kọ́kọ́ túmọ̀ rẹ̀ èyí náà ti rí pé nǹkan méjì ni ó jáde mẹ́ ká máa wá sókèá omi ká tọrọ rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ní ìṣèṣpọ̀ ká máa tọrọ omi látọ̀dọ̀ Ọlọ́run nígbà tí ò bá sómi aláàjẹ ní ojú òhèhè gbogbo ọ̀nà tó sunna tún sunna yìí nǹkan méjì ní wàá jáde mẹ́fà alákọ̀ọ́kọ́ kí ni ìdájọ́ istisqa sunna yìí mo rò pálá yìí mìtì ẹlẹ́ẹ̀kejì ni wurudu hu al-istisqa ala awjuhin mukhtalifa mo rò nǹkan méjì ó tó túmọ̀ sí wípé tá a bá fẹ́ wọ́n mi kì í sọ̀nà ẹ̀yọ̀ kan a lè apply kan a lè apply mi a lè apply mi. mo rò pé ó yé bá so méjì yẹn òun ládìmú alákọ̀ọ́kọ́ ìdájọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ni wíwá ní oríṣiríṣi àwùjọ àwọn ojú tó wá gbàdàgbà wá yẹn ẹ jẹ́ sọ mẹ́ta fún wa tàbí kí n sọ pé ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ ni ní wá omi tó ṣe pé nígbà tí a bá ń wá omi yẹn á tún kí ọ á kí ọ ìyẹn ló jọ mọ́ nǹkan tí mo mú ṣọ̀ká ní ń sọ ní omi báyìí wà fún àwọn ọ̀tá. ẹ̀rí rẹ̀ ní hadithu mama wa Aisha radiyallahu anha إليه توا لدى أبو داود قدوا أنه سنان ابن حبان كان الحديث يعني مما وعشى رضي الله عنها ونشكى الناس إلى رسول الله صلى الله عليه وآله وسلم قحوط المطاري أمين يا wọ́n wá kọ̀m̀pílìn fánàbíwá Muhammad sallallahu alaihi wasallam pé ọ̀dá ìpọ̀ o ojú ọmọ rọ fàámọ̀rọ̀ bí mọ̀ ń bàrí ọba nìkan lọ́bọ̀ mú mi bàrí kankan lọ gbé fàwúdí aláwú láhùn òfin mùsọ̀lá wọn lọ́ba gbé sí mùsọ̀lá tó káyọ̀kọ̀ dé bá tàbá fẹ́ kí sọ̀lá tó lè ṣe kọ́ ìbò láti kí sọ̀lá ní láfi sọ̀lá tó oníkàlọ́ ọjọ́ mẹ́bà ríyàn sí mọ́sálà wàwá àdànà sàyáwó ma ní yàkọ̀rọ̀ jù náà fi ọwá ní tọ́bá di jọba ẹ̀dáde kẹjá àjọ pàdé mẹ́ sálàyé mi tó fún wọn lọ́jọ́ pé ọjọ́ báyìí ni ó ẹjá àjọ jáde ká pàdé mẹ́ fàkọ́rọ̀ jà hìnà bá da haajibu shamsi ìgbà tó di pé oòrùn ó ti yọ dáadáa téèyàn ti rí gbogbo bọ́ọ̀lù rẹ̀ tí máa wọlé téèyàn ti rí dáadáa فقعد على المنبر أنا بيجوكو سوري منبر فكبر وحمد الله كل خطبة أتنا قاعدة تبقى خطبة انتو جسونا نكام بريرك ولو الحمد لله ثم قال إنكم شكوتم ججب دياركم إذا كومبلين فمتي لمن لما فقد أمركم الله أن تدعوه ọlọ́run bá pààyín láṣẹ wípé ẹbẹ̀ òun ni ó bàbá àádàkùn máa ń yẹ sítájí ìbálàkùn ó sì ti sàádé nǹkan tẹ́ bá ti gbẹ̀rún òun náà dáhùn fún màkọ́ọ̀lá lẹ́yìn náà anábì sọ́ọ́lá alẹ́ wàlẹ́ ọ̀sán sọ pé alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin àti mọ̀túnmọ̀ yẹ afẹ́sẹ̀ tafsir la ilaha illallahu yaf'alu ma yurid kò sí ọlọ́run kan tuntun wọ́n ni ọba ọlọ́run ọba tó yẹ kí wọ́n lò ní gbogbo wa mọ́ jọ́sìn fún láàrínláha ilaha illa anta ọ̀lẹ́tọ̀ sí jọ́sìn lẹ́yìn rẹ̀ anta al-ghaniyyu wọ́n lọ rọrọ̀ tó bùkátà sí kankan nù tọ́ dá ee wa ṣùgbọ́n àwa yìí ọ̀lẹ́ni aláìní ni a lè rí nǹkan sọ́dọ̀ ẹ̀ ilé ọlọ́run ọba rọ̀jò fún wa tí tí wọ́n báyìí ṣe fẹ́ tọrọ omi tó dà vọ́ìsù ni wọ́n máa ń lò ẹ̀rí pé vọ́ìsù làlùkùránì lò tùrọ̀ àti tó bá di fẹ́ sọ òjò tí ọ̀dà yóò lò mọ́tọ̀ ṣùgbọ́n kò sí tó ní kí a máa lo mọ́tọ̀ náà ṣùgbọ́n vọ́ìsù ni ẹ̀ẹ́dẹ̀ rí pé vọ́ìsù túmọ̀ ìrànyàn lọ́wọ́ nínú ewu sínú ẹ bá ti sọ́nbi ọ̀rọ̀ ìṣègùn ọ̀sà wọ́jà alìmá àǹzálítà kọwàtàn wà bá láàrọ̀ ní ìlàṣì ní ọlọ́run omi tó fún wa tó fún wa lókun tí a fi gbádùn títí dìgbàjẹ́ àkúní bẹ lórí ilẹ̀ gbére onígbà tá a kò yọ ọlọ́run sànù wa súnmọ́ rọ́fà àyàdẹ́ yìí lẹ́yìn ìgbà náà níbi sọ́ọ́lá aléwálé ọ̀sán gbọ́wọ́ rẹ̀ méjèèjì sókè sí sánmà fọlámúyàzáyì kò dọ́wọ́ ìpadà sílẹ̀ hátàrú ìyàbàyà ọdọ́ ìbùkọ́ yìí tó àwọn afáàfà kí alìmọ̀bá alága fi rọ́fà ìyẹn ó dọ́wọ́ yẹn sókè ìmẹ́rin débi kẹ́ fẹ́ fún fún ṣàlàyé mẹ́tẹ́ ẹlẹ́ẹ̀kejì ni ó túmọ̀ sí pé ànábì fáwọn àbíyà torí bàyá àbẹ̀ ní ọ̀nà àwọn àrí torí pé ká nínú ṣe jàkìtì ń bẹ̀ ní wọ́dé bá fáwọn àbíyà so ó yẹ kan sọ pé sàwádà ìbùkọ́ ìkù ẹ̀yìn ọ̀gùn eléèrí náà tọ́yẹ̀ sọ́mọ ṣáwọ́lá ìlànà ṣe bá àrọ̀ lẹ́yìn ìgbà náà wá kọ̀yìn sáwọn èèyàn wà kọ́ lábàrìdà aṣọ tó wọlé aṣọ mọ́lẹ̀ wáyé padà àwọn kan sọ pé ọbọ ọwọ́ sódì àwọn míì sọ pé ọwọ́ ọwọ́ ọ̀tún sọ́wọ́ sí ọwọ́ bọ̀ tó bá bọ̀ náà ẹ̀rí pé kìnìyàn náà ṣẹlẹ̀ tí yàn bá yasọ sódì ọwọ́ ọ̀tún ọbọ̀ sọ́wọ́ sí àbí ọwọ́ sí ọsọwọ́ ọ̀tún. wà ó wà rọ́ọ̀ ṣe ẹ̀hùn ìyàdá ìhì bẹ́ẹ̀ náà ló ságbọ́wọ́ rẹ̀ méjèèjì sókè súnmọ́ akọ̀bàlà àlà náà sí lẹ́yìngbà náà ọkọ̀ ju sáwọn èèyàn wà náà zàlà ó sọ̀kalẹ̀ lórí mímbàrí tó gùn wọ́sọ́lá rọ̀kẹ́ àtàyè wọ́n wá tí ra ká méjì

al-istisqa ó ní istisqa um maqrunun as-salah ẹlẹ́kejì istisqa òun بالدعاء على منبر الجمعة استسقاء بالدعاء على منبر الجمعة náà eléyìí ni tó jẹ́ yín pé ìgbà bá bá dórí nígbà yìí lọ́jọ́ jímọ̀ láti lọ́wọ́ kí mọ́ mo wà tọrọ omi mo rò pé àlàyé mi sí kí lè rí eléyìí ó náà rẹ̀ nìyí hadith ń bẹ lórí tiẹ̀ náà tó ta'ala Bukhari àti fi wọ́n panu anna rajulan dakhala al-masjid yawm al-jum'ah anábì ń ṣe kútùbà lọ́lọ́jọ́ jímọ̀ ìjọ kan bẹ́ẹ̀ ni kàṣẹ wọnú mọ́ṣáláṣí wọn nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam qa'imun yakhutubu anábì sì wà lórí ìnáwó ń ṣe kútùbà lọ́wọ́ faqala ya rasulallah ó ní ìrìnàṣẹ́ ọlọ́run halakatil amwal gbogbo dúkìá ọmọ àparun tán wọn kọ́tà á ti sóbùlù gbogbo ọ̀nà káàmà lè tọ̀ lúgbẹ̀ẹ́ ọmọ jẹ́ kọ̀ máa mọ̀ nílùú ìkan gbà máa torí bó láàjẹ́ ẹran lọ tẹ́wọ̀n fi jẹun nígbà tí ó sì koríko fájá ọlọ́ha azza wa jalla yogifna yá bá abẹ́ lọ́hùn o kọ́lọ́hùn fún alómi o bó ṣe sọ báyìí sẹ́n kórìí mímbà ilà nàbí wa sọ̀rọ̀ àṣàlọ̀ fàrọ́fà ayà dáyìí anábì gbọ́ ọ̀rẹ́ méjèèjì sókè fún makọ́ọ̀lá lọ́hùn àgífìnà àgífìnà lẹ́yìn dákùn fún wa lómi dákùn fún wa lómi sànàbí sọ́lá aléwàlé wọ́sọ́lá ma tọrọ báyìí nígbà tó tọrọ ọlọ́wọ̀n bọ́ bá tọ́lá rẹ̀ ká sí ni pé kí òjò òṣèké ni òun só ti ẹni sí ọrọ ọ̀rọ̀ eh, anasimun malik onífàwà lọ́hìn márọ̀ ayé na ṣamsa sabta onífòdìdí ọ̀sẹ̀ kan àfojúkòrùn torí pé òjò sáà ń rọ̀ lọ ni sọ́lá yìí mi ti sísàárọ̀ ọlọ́ni so fódìdí ọ̀sẹ̀ kan òun ọ̀ràn ló wà tún lọ́jọ́ jímọ̀ tẹ̀sí wọ́n sáwà jímọ̀ ànábì tó wá ń ṣe kútúbà lọ́wọ́ hmm. níta ànábì tó ń ṣe kútúbà lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan tó tún wọlé nù lọ́jọ́ jímọ̀ ẹni náà ló padà wá tàbẹ́ lòmíì ànábì tó ń dìde ń ṣe kútúbà lọ́wọ́ pọ̀sítàpọ̀ bá làkùnkọ́ ìmọ̀ lọ́ba dìde ọba kọjú sáà ànábì báyìí fàkọ́lá yá Rasulullahi halakatil amwal gbogbo wọn mọ̀ nígbà tó jọ wà dá mọ́ gbogbo nǹkan wọ́n parun kọ̀ǹkọ́ta ti ṣubú àtúnmírí gbígbà kọjá mọ́ àgbàrá fàjáwò lọ́ha yomsíkò ha ànà yomsíkò ha ànà bá abẹ́ lọ́n kọ́nà bá dọ́wọ́ jò ìdú o anábi sọ́lá aléwàlẹ̀ ọ̀sánà bá tún gbọ́wọ́ kí ó ní aláhùmá hawa aláyìnà wàlá aláyìnà aláhùmá alálẹ̀ àkámi wàzẹ̀rọ́bì wàwótónìlà ọdíyà títí ká tọrọ omi lórí mímbàrí jùmọ̀ àná láì ṣẹ̀ṣẹ̀ kírun fún mo rò pé yẹn náà kéré ó yé bá àwọn àbí tọ ìbẹ́lẹ̀ kẹta istisqa'un bid-du'a'i istisqa'un bid-du'a'i min ghayri salatin wala min bari ẹ̀rí pé tàlá àkọ́dọ̀ tí wọ́n wà ń bẹ̀ mímbàrí wà ń bẹ̀ síbẹ̀ náà rí bẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì yìí orí mímbàrí torí mímbàrí ní òjẹ́ kótó àjímọ̀ ṣùgbọ́n ká ṣe ìṣìṣkọ́ mìnúrẹ́rì sọ̀lá tí ń wáìlà mímbàrí kẹ́kà lọ bá anábì sọ́ọ́lá àlẹ́wálẹ̀ ọ̀sọ́lámà kídákùn bàtàdúà ìyẹn náà lẹ́rìí ọ̀kan ní ẹ̀rí rẹ̀ ó ní hadith Anas radiyallahu ta'ala anhu nke pè láyé Umar radiyallahu anhu kàárín ìdàkó ṣìkú yọ ọ̀gbẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ tó jú ọ̀rọ̀ yọ̀sítẹ́sítì ìbẹ̀rẹ̀ àbáṣí ibn Abdul Muttalib yóò lọ pé àbáṣí wà tó jẹ́ ọ̀nkọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n kọ́ ọ̀la Allahumma iná kúnná na ṣìtẹ́sìkè ilẹ̀ ìkàbí nàbí yìí na ìgbàtà ànábì ń bẹ láyé ànábì là á ní kó tọrọ òjò fún wa kó bá tọrọ omi lọ́dọ̀ ọlọ́run fàtẹ́sìkè àná bá bá tọrọ báyìí ọlọ́run máa fún wa lómi wà iná nàtàwọ́ ṣàlù ilẹ̀ ìkàbí àmì nàbí yìí na fàṣìkè na lónìí àmọ́ ànábì ni ó la fẹ́ ti wájú pé ọba abẹ́ lọ́run o kì í ṣe kí wọ́n ní kó ní tó wáyé kí wọ́n fẹ́ fún gangan tọrọ omi ni kò ní kò yẹ kó pè kúnlẹ̀ àbọ̀yẹ kó pè gúnlẹ̀ tọ́wọ́ká anábì náà wọ́n máa ń fún náà tọrọ omi ní díẹ̀ sí kí wọ́n máa ní ọ̀sàdúrà fún nígbò sí bóyá kán máa fi tọrọ lọ ni so má ṣe mistake ó ti jáde nígbà táwọn anábì kú wọn àfi tọrọ omi mọ́ tọ́wọ́ kí wọ́n kàn máa fi ń tọrọ omi ní ìwé sọ pé kó sàdà fà iná ló fi rékété àbáàsì náà kí ẹsẹ̀ kí wọ́n kàn ní ọyá ọlọ́run wà láàbáàsì wọ́n pè múnupálá yìí mi ẹ̀rí pé kò sọ̀rọ̀ sọ̀láàtì kò sọ̀rọ̀ mímbà rí níbi ẹlẹ́ ẹjá fẹ̀ dí ìṣẹ̀ ọ̀kankun àdíṣì yẹn pàtàkì àdíṣì àbúrò rẹ̀ rọ̀ ní ọjọ́ aláwọ̀tara ni ó wà lọ́dọ̀ Imam Ahmad àwọn mìíràn gbà wá bí alhakim àti bẹ́ẹ̀ salatu wa Muhammad sallallahu alayhi ni pé ó jáde kan ó fẹ́ lọ tọrọ omi fáwọn èèyàn lọ́dọ̀ lọ àánú ní ọba rí àwúrẹ̀bẹ̀ kan mustan kíyàtà tó fi ẹ̀yìn lélẹ̀ aláàbáhàrí àfẹ̀yìn lélẹ̀ rọ́fẹ̀ àtànkọ̀wá ìmàha ilẹ̀ sàmà so àwọn ọwọ́ rẹ̀ tí fi máa halẹ̀ yẹn ọwá gbé sí sánmà takolo allahumma inna khalqun min khalqika tẹ́jọ kí sulaimanu tiẹ̀ àwa ọ̀lẹ́múná mọ̀ntẹ́kọ̀tọ̀ yìí báwo lè bá sọ̀rọ̀ òun bọ̀ kí ẹ bí èèrà ń sọ̀rọ̀ òun gbọ̀n tó wá rí pé àwúrẹ̀ mi ń ṣàdúrà èrè ọlọ́run iná kọ́lùkù mi nà kọ́lùkù kẹta tẹ́lẹ̀ ń bá rí èèrà nísìn ṣé sáyẹ̀nsì ti di sọ́ba pé èèrà máa ń sọ̀rọ̀ mẹ́lẹ̀ ni wọ́n yìí sọ̀rọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n bára wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó wà mọ̀sùmọ̀ àbí wọ́n kàn bára wọn communicate with ìṣàrọ̀ ìṣàrọ̀ wọn sọ mo mọ̀ èmi náà mọ̀ kí wọ́n sọ kí wọ́n communicate ṣebí wọn bímọ ẹbí wọn níyàwó ẹbí wọn ní kìíní àbí bẹ́ẹ̀ kọ́ náà wọ́n ti hàn àwọn ó communicate bọ́sí wọn lè sọ pé wọ́n ń sọ̀rọ̀ tí sáyẹ̀nsì ti dé lẹ́bùn yẹn ọ̀rọ̀ ló ń sọ tó gbọ́ kìí ṣe pé wọ́n bára wọn communicate ìbílẹ̀ ìṣàrọ̀ ó ń sọ ọ̀rọ̀ gẹ́gẹ́ rí tó ń ṣàdúà yes tí sáyẹ̀nsì ọwọ́ ajé tiẹ̀ dé ló ní orí mùsùlùmí fi gbọ́dọ̀ fapò ìyẹn tẹ́rí ilẹ̀ fún sáyẹ̀nsì kọ́mọ ti orí èèyàn káàkiri sálàyé mi tó sáyẹ́ǹsì tí ò bá ìtàkẹ̀ sí kò sí pọ́blẹ̀mù ni èyí tí kò bá fẹ́ fẹ́nu oko ṣe ọdún pẹ̀lú ẹ̀sìn àti ẹ̀sìn ṣáájú náà títí láàbí pé yóò padà wá ṣe déédéé ara wọn bí ó bá ṣe déédéé ara wọn ẹ̀sìn wa lálákọ̀ọ́kọ́ kẹsẹ̀ pé a wà ní ah, gbogbo àdísì yẹn kò bá sáyẹ́ǹsì mu kòránì yẹn kò bá sáyẹ́ǹsì mu lọ́ba ta kàlùkùránì lọ́ba àwọn tàkà àdísì rárá ó ní alọ́hùnmá ní tí ń sọ ní yóò tárí ilé ọlọ́run iná àfọ́lùkọ́mì ọ̀fọ́lùkẹ́kà ẹ̀dá kan nú ẹ̀dá rẹ̀ làwa náà lẹ́yìn sàbínà àbínà àǹsọ̀kọ̀yà àkà àárọ̀ rọ̀ pò níbi kó fún àlómìmù tẹ́lifù jẹ́ ń tọ́ àjọ àbáwọn anábì sùlẹ̀mọ́n kan sáwọn àti àtẹ̀lẹ̀ ni wọ́n lọ bí táwọn náà ti kí ọmọ sọ́lá anábì ní ẹ̀rù jẹ́ ẹ̀wò anábì sùlẹ̀mọ́n ní ẹ̀pàdà lẹ́ ẹ̀pàdà lẹ́ fàkọ́rí sókè tó ń ẹ̀rọ mi mu gbèdá wa ti ọ̀wá yèrè kan ẹlòmíì tó yàtọ̀ sẹ́yìn ti sàdúà ọlọ́run ó sì gbà torí pé ó yẹ pé ara rẹ̀ fọ́lọ̀ ńgbà ti sàgbà wọ́n kọ́kọ́ fẹ̀yìn lélẹ̀ náà ọba kọjá ìsúná nítorí pé lẹ́lẹ̀ lọ́wọ́ àtẹ́lẹ̀ tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ tó fẹ́ fọ́lọ̀ wọn gbàdùn yóò ṣe gẹ́ ni ó yẹ pé ara rẹ̀ sọ́yì bí nǹkan ẹyọkan láàfikún ó ní pé tá a bá fẹ́ ṣàdúrà láì ní mímbà rí yẹn àjẹ́ wípé a lè náà nìkan tó yẹ pé yóò fi yẹ sọ̀rọ̀ kó ṣe àdúrà fún un sọkọ́ ìdàyìn àlàyé rẹ̀ ní sọ́kí alẹ́ ti sọ àwọn àhàdíìsì tá a bá padà síbi àwọn àhàdíìsì yẹn mọ́ kọmọ́ wọ̀ pé ó yẹ ká sọ àwọn ẹ̀rí rẹ̀ àwọn ẹ̀rí náà láti sọ wọn kọ́ìdẹ̀ ẹlẹ́kejì sọ́látù listisqa yìí sọ́látù listisqa fi waqtiha wa makaniha وصفتها كصلاة العيد إلا في الخطبة كصلاة العيد إلا في الخطبة صلاة الاستسقاء في وقتها ẹ̀rí wípé nígbàtí òun yọ wọ́n ìtumọ̀ rẹ̀ ẹjẹ́ ìtumọ̀ rẹ̀ gínlẹ̀ sàlàyé salatul istisqa nípa àsìkò rẹ̀ àsìkò táàkì nípa ààyè tá ti kì nípa àlàyé bá ti kì kọsọ̀lá tí ẹ̀yìn ìdí bí ìrìn ọdún náà ni bí ìrìn ọdún gẹ́lẹ́ òun ni illa fil khutba àfi níbi khutba nìkan kí ni túmọ̀ tí eléyìí sọ ìtumọ̀ tí ń sọ ni wípé tá hadith ta kà nípa pé ìgbàwó lànà bí sọ́ọ́lá ayé wálé jáde a rí wípé ó jáde nígbà tí òòrùn ti yọ tó ṣe ti tó ti yọ tán tó dẹ̀ ti gbéra sókè ní ṣe ń pásìkò yẹn lámọ́ kírun yìí dì ó dé ní àsìkò kọ́kọ́ dàgbà ààyè wo láti mọ́ lọ kírun yìí dì mùsọ̀lá wo láti kírun náà mùsọ̀lá mo rò pálá yìí mi ti so sọlátò listis kọ sí wákọ̀tì ha wà sífàtì ha bá a ṣe kì í àákìbá ṣe máa ń kírun ìdì náà ni àwọn tẹkìbìrọ́t tá a máa ń ṣe fúnrun ìdì méje lálákọ̀ọ́kọ́ lẹ́yìn tẹkìbìrọ́tul ihram márùn lẹ́lẹ́kejì lẹ́yìn tẹkìbìrọ́tul intiqal láṣẹ fún wọn. mo rò pálá yìí mi ti hadith dé wà lórí rẹ̀ tó lálàáfíà mo rò pálá mi ti ọlọ́run bó kan lọ ẹ so sífà bá ti kí sífà bá ti máa ń kírun kí ni ooo bá ti máa ń kírun ọdún méjèèjì mo rò pálá yìí ilá fi lọ́kọ̀tùbà àfi níbi kọ́tùbà nìkan kí ni yàtọ̀ tó wà níbi kọ́tùbà wọn ìyàtọ̀ méjì làwọn onífíkì ò máa ń sọ ìyàtọ̀ ẹ̀yọ̀kan ló lálàáfíà ìyàtọ̀ alákọ̀ọ́kọ́ òun ni pé wọ́n á sọ wípé ìrun ìdì kọ́tùbà méjì ni bí ìrun jimá ní pé ṣùgbọ́n ìṣẹ̀ṣkọ́ kọ́tùbà ẹ̀yọ̀kan ṣùgbọ́n ọ̀rọ̀ yìí lálàáfíà torí kútùbà ọdún náà nítorí lálàáfíà ní wípé kútùbà ọkàn tọ́yìn ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì ní wípé sọláàtù alẹ́sìtìsíkọ̀ àwọn fọkọ̀ ha òjò yé wa wípé a lè ṣe kútùbà àti síwájú òun a lè ṣe lẹ́yìn ẹ̀ẹ́dẹ̀kẹ́tẹ́ bá wọ hadith aláàkọ́ tí mo kà yẹn nítorí wọ́n hàn bẹ́ẹ̀ ní wípé anábì ti kọ́kọ́ ṣe kútùbà náà kótó kí wọn ṣùgbọ́n tẹ́ bá wọnú tíra ẹ̀rí pé mọ́mùsàwọ̀ ká ní sọ pé kútùbà lẹ́yìn ìrùn torẹ́rì tiẹ̀ náà wà mo rò pé ajọ́ mi yé bà nísìn ẹ̀rí méjèèjì ló wà tó bá rí bẹ́ẹ̀ ajẹ́ pé kótóbà rẹ̀ èèyàn lè ṣe lẹ́yìn irun èèyàn lè ṣe síwájú irun kódà rí inú àwọn afá àti àrọ̀ jáṣà pé ẹ̀yìn irun ni ní kéèké ṣe bí fọ́ nípa ẹni tó gbé lẹ́yìn wá bàbá àtọmọ ló gba ìwáyà méjèèjì àti bàbá dọ̀bá tọ̀ rẹ̀ jọmọ lọ mo rò mi ti làwọn afá míì lọ níbi wípé ẹja sọ wípé méjèèjì òun ni ọlálàáfíà sí ìsìtá àlè sọ wípé ẹ̀ẹ̀kan ṣoṣo ní ìsìtìsíkọ́wò ṣẹlẹ̀ ń tẹ̀bí ti ṣàlàyé mi ti tó ìyàtọ̀ ẹ̀yọ̀kan tí ó wà láàrin àwọn méjèèjì ni pẹ̀lú ọ̀gọ́lọ́ nígbà tá a bá ń kátìrà lọ máa sọ ẹ̀rí wípé bí ìrìn ọdún láti mú kí yẹn pẹ̀lú ọ̀gọ́lọ́ máa sọ ọlọ́run bó kún wa lọ́wọ́ náà ẹjá sọ kọ́ ìdá ẹlẹ́kẹta kọ́ ìdá ẹlẹ́kẹta yìí àti sọ́rí عتي ما إني قالوا كل اجتماع شرعي عارض كل اجتماع شرعي عارض فتشرع فيه الخطبة تقوى تقوى إلى عيني بين عبيقه mi nípa lórí yẹn mi níwulẹ̀ sọ̀rọ̀ lórí yẹn máa jẹ́ mọ́ sí kọ́rídà tó tẹ̀lé alìlàkótọ́bù alìhàrídọ́tú yakúnù mọ̀wùdó ẹ̀wùhá mọ̀ná síbá lè hajjá sí ha alìlàkótọ́bù alìhàrídọ́ tó tó bàdọ́wà jẹ́ pọ́sẹ̀ rí òun ni bóyá ọ̀rọ̀ ọdún lórí ọ̀rọ̀ ìṣẹ̀sọ̀ lórí ọ̀rọ̀ kòsó tẹ́gbẹ́ àti iṣẹ́ kótó àmì gbogbo ọ̀rọ̀ tó bá tó ná àárídọ̀ ni àwọn àlẹ́kọ́tọ̀bù láàrídọ̀ yẹn yakúnù mọ odó ẹ̀wọ̀n ha kí láá sọ̀rọ̀ lé lórí mbẹ̀ mo náà sì bá ń lẹ̀ ṣàyà sí ha nítọ́ bá ṣẹlẹ̀ tó fẹ́ fa kútùbà ń la gbọ́dọ̀ sọ̀rọ̀ lé ṣe kútùbà rí alkalam yẹn ẹ̀kọ́ ń bídí àná kàlámù náà ní sọ kàlámù ní náà ẹni tó bá ṣe tó tó jàmí nìkan náà wọ́ bá di bídíà bíníyàtìl kẹlmà nínú sọ́rọ̀fù ẹ magazin jẹ́ bíníyàtìl kẹlmà ni ìpìlẹ̀ ọ̀rọ̀ ibi tí wọ́n ti má ẹ ma kí ìpìlẹ̀ ẹ̀sìn ọ̀nìyàn bá ti fẹ́ káwọn èèyàn sọ́rọ̀fù náà àtò ní sọ́rọ̀fù pọ̀ àwọn àtúbẹ̀rẹ̀ ọ̀rọ̀ bídíà bẹ́ẹ̀ nìkan tí wọ́n káwọn èèyàn sí àfi mọ́kẹ́wò kankan ó wá fẹ́ kọ́ wọn sọ́rọ̀ tó ọ̀rọ̀ bídí àwọn sọ jẹ́ náà ní bá fẹ́ pálí kàlámù ọ̀rọ̀ bídí àwọn sọ ní bá fẹ́ ṣe kíní kan ọ̀rọ̀ bídí àwọn sọ kò sí tó ní àmọ́ tí bá lè mọ́ fi sí àpèjúwe ọ̀rọ̀ bídí àtóbi o débi kẹ́kà mọ́ fi ṣe wà sí gbogbo ìgbà oṣù náà wà sí pọ̀tà àṣẹ náà táwọn yìí mo rò pálá èmi tí mọ́ kan fi yẹn ṣàpèjúwe tọ́pìkì tó bá bá ibì kọ̀ọ̀kan mu òun lè yóò òun lè yóò sọ mẹ́ ọlọ́run fún àlọ́ kọ́ ìdà tó gbẹ̀yìn الاستسقاء بالصالحين الاستسقاء بالصالحين سنة ثابتة الاستسقاء بالصالحين سنة ثابتة ìtumọ̀ eléyìí ni wípé mímọ̀ wá omi lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú pé kíyàn ní ẹnìkan náà àwọn tí yájẹ́ pé a rí sí èèyàn rí kó bá wa ṣàdúà súnà tó fẹsẹ̀ múlẹ̀ ni a ti ti gbọ́ nínú hadith Abbas bẹ́ẹ̀ náà lọ àwọn èèyàn wá ń bá anábì yẹn náà sọ́lá alẹ́ wàlẹ̀ sọ́lá ara tó fi jẹ́ múlẹ̀ ni tànábì Sulaiman alayhi salatu wa salam náà látún ti látún fi gbọ́ ni tí ó pé á kì í bí èèyàn ti máa ń kírun ọdún yẹn hadith Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu ó wà lórí ẹ̀ ó ní wàsọ́lá rọ̀kì àtẹ́yìn ní kàmá ìsọ́lá àlẹ́yìn tí ó kí rákà méjì bí àti máa kírun ọdún sóyébà tí wọ́n lọ́wọ́ bọ́wọ́ láti tẹ́wọ̀ yóò kún àlọ́wọ́ hadithi tó sì lálàwọ̀ tí ó lálàáfíà ní Sheikh Albani ní Hasan ẹjá padà sínú tíra báwọn káàkà ọ̀rọ̀ Al-Imam Shawkani jẹ̀dọ̀ náà bismillah. بسم الله والصلاة والسلام على رسول الله قال المصنف رحمه الله باب صلاة الاستسقاء تسمى عند الجد وتعتان بعدهما خطبة تتضمن الذكر والتوجيه في الطاعة والزجر عن المعصية والزجر عن المعصية ويستشفع الإمام ومن معه من الاستجابة والدعاء برفع الجذب ويحولون جميعا أرضيتهم. نعم انتم اليه نسوكي wọ́n ní pé tó sánù àyíǹda ìjáde bíi súnà ní ẹnìkan ìdájọ́ ní ọkọ̀ gbé wà kò sí déédéé nǹkan tàbí sọmi kọ́ ìdàlá kọ́ nígbà ìjáde bíi nígbà tó gbẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ lọ́kẹ́ àtà ní rákà méjì bá dáhù máa kọ́tùbà tá a ṣe kọ́tùbà lẹ́yìn so Imam Shawkani rọ̀ jáhà ti ṣe kọ́tùbà lẹ́yìn ni wọ́n ní pálá yẹn mi ti kí ẹ bí mo ti sọ rìwáyà ẹ̀yìn wa àwọn àfáà tó lọ síbi wípé ẹja fi méjèèjì ilẹ̀ ká ní méjèèjì lọ wọlé wa àwọn tí wọ́n sọ wípé rárá ìkan ju ìkan lọ wa mo rò pé ọ̀rọ̀ mi yẹ ó yé wa bá nìsín tí ọlọ́run bọ̀bà tó lára ẹ̀dá lọ́mọ jù hadithu ibn abbas yẹn ojú mi ọlọ́bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó wà ní bulugul ní hadith alákọ̀ọ́kọ́ ní تخرج النبي صلى الله عليه وسلم متواضعا متبذلا متخشيا مترسلا متضرعا وصلى ركعتين كما يصلي في العيد قالوا النبي لم يخطب خطبتكم هذه فسيروا خطبتين ستقول لريري ويبي تعفل لهم كما يصلي في العيد كما يصلي في العيد أنا حديث على أخوة نباب على الاستسقاء ní báàbù صلاتي الاستسقاء رواه الخمسة وصححه الترمذي وأبو عوانة وابن حبان وهو حديث حسن صوت يبع نسي نعم آه. الإمام الشافعي رحمه الله تعالى جاكم وانقفصه هوني يصلي الإمام يصلي صلاة الاستسقاء نحو صلاة العيدين يكبر في الركعة الأولى سبعة وفي الثانية خمسة واحتج بحديث ابن عباس رضي الله تعالى عنه صوت يبع نسمي إمام شعبي صحيح تابع tá انه bá fẹ́ kírun ìṣtẹ̀sùkọ́ تكبير alákọ̀ọ́kọ́ méje tọ́ba dé lẹ́ẹ̀kẹjẹ á ṣe mélòó márùn kélẹ̀ rí wọn torí pé ibùnà àbá ṣe sọ pé kàmá yóò sọ lé filẹ̀ yìí mo rò pa àlàyé mi ti ó pàtàkì ká fi kún àlàyé tá a ṣe tọ́lẹ́ lómi lè sọ wípé hàn kàmá yóò sọ lé filẹ̀ yìí lọ́wọ́ àmbẹ sọ́wọ́ àmbẹ pé yóò tẹ̀kíbírù yẹn ni ọ̀dà kí wàá ní ìtumọ̀ rẹ̀ ọlọ́run kọ́ àlọ́wọ́ tọ́yẹ̀ bó sọ ẹ̀ṣìtìmáàlù bá ìwáyà tó sọ̀rọ̀ rọ́ṣà pẹ̀lú wípé lẹ́yìn kótóbà ni ó wà ìwáyà ẹlẹ́ta kàtán lẹ́ẹ̀kan á rí pé tó hàn bẹ́ẹ̀ ni wípé ìfọ̀ kótóbà ni so ìyẹn tọ́lá rẹ̀ ga ni ó ṣe kí ni ó ń lọ́mọ jù. náà tàtàdọ́mọ̀nù wọ̀tẹ̀rọ̀gí ìbá fi tọ́ à ṣẹwárí kútùbà tá a ṣe yẹn iná tí ọlọ́njọ́dọ̀ wà ń bẹ ọ̀sọ̀lá àjùbárò òsì hamdala àbí bó ṣe wà nù hadith kan wọ̀tẹ̀rọ̀gí fi tọ́ à tí gbà wọn yẹn ló ìyànjú nípa mímọ̀ tẹ̀ láṣẹ ọlọ́run wọ̀tẹ̀rọ̀jọ́rọ̀ anil ma'asiya wíwọ́ ọ̀nà wọn kẹ́kẹ́ jìnà sí ẹ̀ṣẹ̀ ويستكثر الإمام ومن معه من الاستغفار إمام تولي ديون يسافر جنتو àwọn tó wà pẹ̀lú rẹ̀ náà tọrọ àforíjìn tó sì kí tó pọ̀ ọ̀dọ̀ àwọn abẹ́ lọ́rùn torí wọ́n tún gbọ́wọ́ sókè bẹ̀rọ fẹ́ yí àlìjádìbì wípé jádìbù yẹn kọ́lọ̀n bọba tó láàrẹ kakọ́ bá wọn ṣe kí ni o ọgbẹ́lẹ̀ ní jẹ́ jádìbù kọ́lọ̀n bọba tó láàrẹ kakọ́ bá wọn kakú ńlẹ̀ wọ́n yóò ṣàwó ilé ọ̀nà jẹ̀mí àrùdì yàtọ̀ gbogbo wọn pátápátá ni ó ṣe ń jà sọ wọn ṣe eré lẹ́yìn pé ìmáàmù ṣe ń jà aṣọ rẹ̀ yẹn yóò yí padà sódì o ẹ̀rí pé yẹn wà nù hadith kàkà ó sì fẹsẹ̀ múlẹ̀ lákìn hadith wà pé àwọn ọmọlẹ́yìn náà ò yí aṣọ padà ṣùgbọ́n àwọn onímọ̀ sọ pé ṣáàdì ni mo rò pàlà yìí mìtì ìyẹn ò lálàáfíà ní tẹ ọkọ ọlàfà ní tí àwọn tìrìwáyà wọn gbé wọn tí wọn gbà wá so ní ìsinyìí a ní sọ wípé gbogbo wọn ní òyì aṣọ wọn padà tá ní òyì aṣọ rẹ̀ padà o a máa mú papọ̀ wallahu ta'ala wa a'lam ọlọ́wọ́ bọ́ba tó láyé ga lọ́mọ jùlọ hada wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi wa sallam